من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tó ṣẹ̀dá àwọn ọmọ ènìyàn tó sì fi ètò sínú ìṣẹ̀dá wa ìkẹ́ ọlọ́run ọlá rẹ̀ kó wọn bá aṣáájú wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà ànábì títí di ọjọ́ ẹ̀san. mo kí olórí ìjòkó olóríire ìjòkó hadha bayanu linnas àwọn dókítà wa fọdúrà dókítà sheikh abdulghani abdulhamid akórèdé agbárí tọ́lọ́mọ sábà ṣe dáadáa fún wọn ọlọ́run má jẹ́ ká wá wọn ti níbi nǹkan dáadáa títí láéláé mo fi kíkí wọn mo fi kí gbogbo àwọn tí ọlọ́run fi ìjókòó yìí pé orí wọn tí wọ́n ń jẹ́ kí ìjókòó yìí kó máa jọ kó máa jẹ́ shajaratan tayyiba tuti ukulaha kulla hin tí ń jẹ́ igi dáadáa tí ń so èso rere fáwọn èèyàn ní gbogbo ìgbà ní àpapọ̀ wọn kí ọlọ́run kó mọ̀ pé wọ́n nípa àti àwọn tí wọ́n ń kún wọn tí jòkó náà ń fi ń rọrùn ní gbogbo ìgbà tí máa wá àtàwọn tó ń ṣe jòkó ẹ̀sìn báyìí. lẹ́yìn bẹ́ẹ̀ mo kí àáfàá mi àwọn aṣáájú wa gbà bàbá wa fọdílà tó Dr. Qasim Badamasi láti Jami'atul Hikma mo fi kì tiwọn náà mo fi kí gbogbo àwọn àfáàgbà tí a pè tí wọ́n wà ní ìjòkó kí ọlọ́mọ sábà san wọ́n ní ẹ̀san rẹ̀ mo ti àti bí kí tí mo kí àwọn olórí wa àti àwọn àfáà wa mo kí àwọn tí a pè wá ní àlejò wa tí atọ́kùn wa ṣẹ̀ṣẹ̀ dá kọ wọn tán àtàwọn tó ti kọ́kọ́ dé àti àwọn tí wọ́n dé lápapọ̀ àti gbogbo àwa tá a pè lẹ́yìn papọ̀ nísàlẹ̀ tàjà ọkùnrin lókè tàjà obìnrin àti àwọn tí wọ́n wà níta mo dá kíkí islam padà fún gbogbo alẹ́ kan náà papọ̀ wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí a ti gbọ́ lẹ́nu chairman wa wípé ìjókòó wa tòní ó kó nǹkan méjì tó ṣe pé iṣẹ́ rere àbí iṣẹ́ ńlá kan náà ni àwọn méjì jọ ń ṣe é papọ̀ ṣùgbọ́n tí a máa ń fún wọn ní orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí a bá fẹ́ jọjọ báwọn yẹn bá fẹ́ sọ òyìnbó gẹ́gẹ́ bí tí a máa ń ṣe sọ fún wa nísìnyí àwọn náà ni àwọn tí wọ́n ń ṣe ọdẹ ẹranko tó lè nìyẹn la kó nìyẹn la àti àtàǹpè ní ọlọ́dẹ àbí ọdẹ apẹran àti àwọn tí wọ́n ń ṣe ọdẹ ẹranko èèyàn tó náà tún lè nìyẹn la bákan náà tí à ń pè ní àwọn ọdẹ asọ́de tí ń jẹ́ àwọn tó ń dáàbò bo dúkìá wa nínú ilé àwọn tó ń dáàbò bo dúkìá nínú ilé torí kí ẹranko ènìyàn má bàa ní wá lára náà ni àwọn asọ́de àwọn tí wọ́n ń dáàbò bo dúkìá wa nínú ilé kẹranko ògbé mọ́bà wa káwa mọ́lé iná ẹ̀ ní àwọn ọdẹ apẹran àwọn méjì ni wọ́n ní ìjókòó yìí ní àárọ̀ yìí tí ń jẹ́ àǹfààní fún àwa mùsùlùmí gẹ́gẹ́ bí bàbá wa tí àmọ́ ní ti sọ fún wa nǹkan tí ó jẹ́ kí ìjókòó yìí ó gba ibi yìí lọ òun náà ni àyà Kùránì tí gbogbo wa mọ̀ tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ gbogbo gbà yẹn wípé ọlọ́run bá ń fi yé wa nínú kuraani pé a'udhu billahi minash shaitani rajim ma farratna fil kitabi min shay kuraani táwọn ọlọ́run bá fi rẹ́ni sí yín kò sí kinní kan tá a fi ilẹ̀ láì dá sí níbi tí ó kù sí ó kù sọ́wọ́ pé ǹjẹ́ àwa tí wọ́n ń bá sọ ǹjẹ́ ó àbí ó mọ̀ ṣùgbọ́n kò síbi tí ó yà sí tó bá wá sí pé báyìí ló bá rí. kí àwa ọlọ́dẹ wa àtàwọn tá à ń sọ wa lọ́wọ́ ẹranko ìgbẹ́ àtàwọn tá à ń sọ wa lọ́wọ́ ẹranko lé kábà wa tẹ̀lé wa ká lọ pé ń bo ni kúránì tó wá sí ǹjẹ́ sí ìsìláàmù ǹjọ́ yà sí wa ǹjọ́ dá wa mọ́ ǹjẹ́ a ní òfin tó dè wá àbí àní níta ń pè ní dídẹ̀gbẹ́ òun náà ni ìgbìyànjú tí ọmọ ènìyàn ó ṣe láti mú ẹranko ògbẹ́ tó lẹ́tọ̀ọ́ ká jẹ mo fẹ́ ká bá ń fàlà sí kẹ́lí mọ́ ìgbìyànjú tí ọmọ ènìyàn ó ṣe láti mú ẹranko ìgbẹ́ tàbí ẹyẹ ìgbẹ́ tó lẹ́tọ̀ọ́ ká jẹ tí ó fi lè rí jẹ lọ́nà rọrùn tí sẹ̀rí àfaramá bákan náà n ń pè ní sísọ́de. So ìgbìyànjú tí ọmọ ènìyàn ó ṣe láti mú ẹranko ènìyàn tí ó fẹ́ máa han ènìyàn lé mọ̀ tí ó máa da omi àlàáfíà rú láti ká lọ́wọ́ kò pé àfẹ́kọ́ṣe bẹ́ẹ̀ ìkíní kejì yìí ló ní ààyè ló sì ní ìpìsẹ̀lẹ̀ ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ń bá a sọ̀rọ̀ nípa dídẹ̀gbẹ́ ó fi yé wa ó ń sɔ fún wa yi pé a'udhu billahi minash shaitanir rajim yasalunaka madha uhilla lahum qul uhilla lakumut tayyibat wa ma 'allamtum minal jawarihi mukallibin تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب ọlọ́run bá ní ìwọ ànábì sallallahu alayhi wa sallam àwọn ènìyàn ó mọ̀ bi ọ́ léèrè pé kí ni tó tiẹ̀ lẹ́tọ̀ fún wọn láti mọ̀ jẹ eléyìí ó jẹ́ kó yé wa pé àṣé òfin ẹ̀sìn wa ma ń tó yẹ wá àti ń tí ò yẹ wá ó gbé ń tó bá wa mu àti ń tí ò bá mu kalẹ̀ ọlọ́run wa ń dá ń bá dá wọn ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún yín gbogbo tó bá mọ́ àti ntí àwọn ajá yín tẹ́ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ nínú ntọ́lọ́run bá kọ́ yín ntí wọ́n bá pa wá fún yín àtàwọn kan tó kún ajá yẹn lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run wá ní tu'allimunahunna mimma 'allamakumullah látàrí ẹ̀kọ́ ẹ̀sìn tọ́lọ́run bá ti kọ́ yín lẹ́ẹ̀ ti kọ́ wọn kí ó lè bàa jẹ́ pé wọn ò kú ò ní ordinary ajá lásán wọn ò di ajá akẹ́kọ̀ọ́ ajẹ́pẹ́ bí ọmọ ènìyàn tó kẹ́kọ̀ọ́ tó bá ní ipò níláńlá láwùjọ tá à ń sàpọ́nlé rẹ̀ nítorí pé ó lẹ́kọ̀ọ́ ó mọ ẹ̀sìn ó mẹ́tò ẹ̀sìn ajá tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ náà yóò ní àpọ́nlé láwùjọ ẹ̀sìn wa yóò sì máa ètò ẹ̀sìn wa bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe pẹ́sì kọ lọ́rùn ṣùgbọ́n yóò níyàtọ̀ sáwọn ajá yòókù. bákan náà ọlọ́run ọba tún sọ nígbà tó ń sọ̀rọ̀ hajj bọ̀ wá suratul maida kan yẹn náà lẹ́bàá parí ó sọ ó fi yé àwọn tí wọ́n ń sọ pé ó sọ pé a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhal ladhina amanu la yabluwannakumullahu bishay'in minash saydi tanaluhu aydikum wa rimahukum liya'lamallahu man yakhafuhu bil ghaibi faman itada ba'da dhalika falahu adhabun alim ó fi yé wa nínú àyà yìí pé lásìkò tá a bá wà níṣẹ́ hajj kò gbọdọ̀ sí dídẹ̀gbẹ́ níparí ẹ̀ ó wá ní wáyé halal tó ń àwọn afáàsì máa ń fi àlàyé kan yé wa pé tí ọlọ́run bá fi lè sọ̀rọ̀ kan pé nígbà tí nǹkan bá báyìí bá ṣẹlẹ̀ má ṣe báyìí wọ́n sọ fún wa pé mọ̀fún mùkálàfà rẹ̀ ni pé tí tí àwọn wíwọ̀n bá ṣẹlẹ̀ máa ṣe lọ àti pé ọlọ́run fi yé wa pé ńgbà tí a bá ti túra kó ń bí ṣe hajj ẹ̀ lè dẹ̀gbẹ́ tẹ́lẹ̀ ńgbà tẹ́ wà ń bẹ̀ lálẹ́ ẹ̀ gbọ́dọ̀ dẹ́ gẹ́gbó sọnù àyà kejì tí máyídà yẹn náà àyà ẹlẹ́kẹrin lé ní àádọ́rin ninety four yẹ ayu alladhina amanu layabluwannakumullahu bishay'in min as-sayf tanaluhu aydikum wa rimahukum liya'lamallahu man yakhafuhu bil-ghayb faman ihtada ba'da dhalika falahu alim ọlọ́run ọba ní lásìkò tẹ́ ẹ̀ ń hajj lọ́wọ́ òun ó dẹ́yìn wò nípa pé ń fún yín láyè tó ní ẹ̀ máa ṣe àsìkò kan ń bẹ tó ń sọ pé ẹ gbọ́dọ̀ ṣe é yóò sì wá ń tòsí ọwọ́ yín kò ní ṣòro pa ṣùgbọ́n lásìkò tẹ́ bá ti gbé ìramu hajj ẹ mọ́ débẹ̀ nítorí nítòun fẹ́ lò ó fún tẹ́ bá ti wá parí ẹ̀ lè dẹ́ a jẹ́ pé ọlọ́run bá fún rẹ̀ ló kanlẹ̀ fi hàn wá pé ẹ̀tọ́ ni kádẹ̀gbẹ́ ká pa ẹran ẹ̀gbẹ́ ká fi ṣe àǹfààní bí a ti rí nínú aya Qur'an bẹ́ẹ̀ la rí nínú ọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam wípé mùsùlùmí lè dẹ̀gbẹ́ kó pa ẹran bàbá wa adi ibn hatem tọ́í ó gba àdísì wa àdísì bàbá bukhari sì ń gbà wá ó ní mo lọ bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan mo wá sọ fún pé ya rasulallah inni ursilu kilabil mu'allama fayumsiku alayya wa adkuru ismallahi alayhi. قال إذا أرسلت كلبك المعلم وذكرت اسم الله عليه فقل قلت وإن قتلنا قال وإن قتلنا ما لم يشركها كلب ليس معها قلت فإني أرمي بالميراض الصيد فأصيب قال إذا رميت بالميراض فهزك فكله وإن أعصبه بعرضه فلا تأكله hadisi tí a kà yìí baba bukhari àwọn baba wa aládìsí méjì tí a mọ̀ tí wọ́n gbajúmọ̀ jù bí hadith bukhari àti muslim náà gba hadith náà wa pé baba wa adi ibn hatam at-ta'i ó ní mo béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ìpè anabi èmi a máa dẹ ajá mi màá máa dẹ sí ẹranko ògbẹ́ kó lè bá mi pa wá tí mo bá wá dẹ sí ẹranko ògbẹ́ ajá yìí mo ti kọ́ lẹ́kọ̀ọ́ ó mọ bá a ti ṣe yóò wá lọ lè mú ẹran tí mo bá mú tí mo rán sí yóò mú kalẹ̀ fún mi kó sì tó lọ èmi a máa dárúkọ ọlọ́run ọba sí i mo fẹ́ ká fáàrin sí i tí ń jẹ́ pé yóò ṣe bísímìláì nígbà tí ó bá rán ajá yẹn tí n bá wá ṣe bísímìláì tí mo bá rán tó bá pa ẹran ànábì bò ní kí n ṣe ànábì tó ọba ti lè rán ajá tó sì pé ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ lọ ajá tó ọ̀rán kì í ṣe ajá lásán tí o sì ṣe bísímìláì nígbà tó fi rán lọ tó bá pa ẹran ẹ̀ wá fún ẹ̀kọ́ jẹ́ wọ́n ní mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì pé wà ń kọ̀tàlì nà tó bá ṣe fẹ́ràn yẹn bá ti wá pa ó ti kú kí n tó débẹ̀ ńkọ́ ajá ti fún lọ́rùn ó ti pa òkú modé bá ànábì ní bókó dà tó bá ti kú jẹ́ ṣé bọ́ọ̀ ti ṣe bísímìlá ẹ̀kọ́ tó ràn lọ ọ sì dé ọba eyín ajá lára rẹ̀ ó sàmì sí ó ti ànábì ní máa jẹ́ ìwọ lọ ní ọ ti pa ó wá ní ṣùgbọ́n nígbà míì ajá kọ́ mi máa lò ìgbà míì máa lo kùmà tàbí ń lo ọ̀kọ̀ àbí nǹkan kan nínú tí a lè jù mọ́ ẹranko tí ó fi bá tí ó fi dá dúró alábì ní gbogbo ń tọ́ bá wò ó lè jù mọ́ a tó bá ṣe kó bá bá a pẹ̀lú múmú rẹ̀ ló bá gún ara ẹ̀ tí ẹ̀jẹ̀ bá jáde tó sì ṣe bísúlẹ̀ ẹ̀kọ́ tó ràn tó sì bá ojú ọgbẹ́ mi lára ẹ̀ sí tiẹ̀ alábì ní jẹ́ ṣùgbọ́n tó bá ṣe pé pẹlẹbẹ rẹ̀ ló fi bá a pẹlẹbẹ àdá bíi òdì àdá bíi ara àkùnmọ̀ àbí pákó àbí nítòjọ bẹ́ẹ̀ àbí ntótóbi kan tó kàn pa tí ò sí ẹ̀jẹ̀ lára rẹ̀ ànábì ni má jẹ eléyìí hùn torí pé eléyìí tó tó tí ò lú yẹn jífà ní ń jẹ́ ìyá lùgìpa ni wọ́n ń pè é má jẹ́ bákan náà àtúndì àdìsí mi gbà wá tí bàbá wa Bukhari àtúnṣe ń gbà wá tí wọ́n gbà bàbá wa àbíyíta alábàárẹ̀ Khushani radiyallahu anhu ó ní mo sọ pé yá Rasulullah anabi inna bi ardin usidu bi kausi. lọ́dọ̀ wa wa máa dẹ̀gbẹ́ ṣùgbọ́n ọ̀fàlà wa tata wa fi dẹ̀gbẹ́ gbàmí wàbíkẹ́lbi mọ̀álàmí wàkẹ́lbi rẹ́ẹ̀rì mọ̀álàm níjọ́ mi kọ́ ajá ni mú lọ ṣùgbọ́n ajá máa pé méjì níjọ́ mi mú ìta kọ́lẹ́kọ́lọ́ omi máa dẹ̀gbẹ́ mo pé ah, kọ́lẹ́ tẹ̀lé wa yóò wúlò fi wọ́n pẹ̀gbẹ́ tí n bá fi wọ́n dẹ̀gbẹ́ èwo ma sọọdahu kẹlbukal mu'allam ajá èyí tó kọ́lé kọ́hún tí ọ kọ́lé kọ́ tó ti mọ bá a ṣe é dẹ̀gbẹ́ nítorí bá pa fún ọ jẹ́ halal nìkan jẹ́ tọ́ ọ bá ti dárúkọ ọlọ́run ọba sí kọ́ tó ràn bákan náà tọ́ bá ta ọfà rẹ tí ọ bá ṣe bísúnlẹ̀ kọ́ tó ta fà rẹ tí ọ bá bá kọ́ náà kọ́ jẹ́ lábẹ́ ọfà wá ní àwọn nǹkan míì tó mú lẹ́nu yóò bá wa kẹ́ bá sì gbọ́ àlàyé rẹ̀ níwájú nísìn wípé àdá ńkọ́ àáké gẹmugẹmu ńkọ́ ọ̀bẹ ńkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan míì tí a lè lẹ̀ tá a bá ti lè rántí dárúkọ ọlọ́run ká a tó jù tí májẹ̀mú rẹ̀ sì pé sára wa tá a padà gbọ́ májẹ̀mú yẹn láìpẹ́ yìí ní tá a bá bá ànábì kó jẹ́ ó wá ní anábìsùpọ̀ tó ọba bá a ńgbà tí ọ fi bá a ajá ló mú ni o nǹkan nínú àwọn tó mú yẹn lọlẹ̀ mọ́ ni o tó ọba bẹ́mi lára rẹ̀ tí ò tí ì kú dùkọ̀ tó jẹ́ lópa tó ṣe pé kò èkú dandan ni kò du kótó dùkọ̀ lè jẹ tó ọba du ọ̀gbọ́dọ̀ jẹ́ mọ́ kú jífà ní ọba fi lè wò ó tó èkú eléyìí ó fi hàn wá pé ntí à ń sọ̀rọ̀ ọba wí nǹkan ó ní ààyè nínú ẹ̀sìn wa ṣẹ̀ríà wa sì fara mọ́ ọ yóò jẹ́ kó yí ẹ̀yin bàbá wa tá à ń dẹ̀gbẹ́ àti àwa ọ̀dọ́ wa pé àṣeṣe wa àṣe kì í ṣiṣẹ́ yẹ̀yẹ́ àṣe iṣẹ́ tó tóbi àṣe iṣẹ́ tó pàtàkì ni àṣe iṣẹ́ tó láàyè láwùjọ ni tó wúlò fún ìṣẹ̀mí wa tayé tá a tún lọ lè fi ṣojú ní ọ̀run torí pé wọ́n yé dárúkọ ọlọ́run síbi tí ò bá dáa tó wáyé pé tí ò dáa ni ànábì ò ní kọ́ wa pé kó dáa kọ́ ṣe àwọn eléyìí yóò jẹ́ pé kó yé wa pé kíní yẹn ń kọ́ ó tóbi ó sì pàtàkì bó ti rí fún àwa tí à ń dẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ni ó rí fáwa tá ń ẹranko ọmọ ènìyàn ìjẹsẹ̀ tiwa náà ìjó láyé inú ẹ̀sìn àbí òní àwa ọ̀dẹ tá à ń sọ dúkìá àwọn ènìyàn wa iṣẹ́ tiwa náà láyé wa muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ náà kùránì yìí fi sọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ipe kádàbùbù ẹ̀mí wa. ká gbìyànjú kí nǹkan ó mọ̀ ṣe àlàáfíà wa ká sọ́ra fún tí ó jẹ́ kí aburú fọwọ́ kan àlàáfíà wa àyè tó pọ̀ kúmọ́ nínú àwọn tí àwọn àfa kọ́ wa pé ẹ̀sìn islam torí rẹ̀ wáyé wá ṣe nǹkan márùn náà ní islam wa dáàbò bò ó wá dáàbò bò ẹ̀sìn lákọ̀ọ́kọ́ tó kó ń lọ́gá gbogbo nǹkan ó sì wá dáàbò bò ẹbí tí ó ti pé ńlá fi gbé táàfi ríra táàfi pé bá a ṣe pé yìí ó sì dáàbò bo ìjọmọlúàbí ẹnìkọ̀ọ̀kan wa kí ẹnìkan bọ ọmọlúàbí wa kó má sọ lórúkọ tí èṣe tiwa kó má kàn wá lábùkù kó sì má bà lórúkọ jẹ́ bákan náà Islam wa dáàbò bo ẹ̀mí àti dúkìá àṣẹ ẹni tí ń bá wa ń ṣètò bá ṣe dáàbò bo ẹ̀mí àti dúkìá èèyàn ńlá ni sallallahu alayhi wa sallam Anabi. araita láwùjá àní rọ́jùlù yuridu akramali tó bá sọ pé nìkan bá wá mi lé tó ló mi anabi ó ló mi dúkìá tèmi tèmi láàgùn sí ló bá ní báńkò irú tí mo ṣẹlẹ̀ pé mo wá mo rẹ mi rẹ ànábì ní falẹ́ àtọ̀ tì má fún bó bá ní ọmọ ọ̀ní ní mo anabi ó bá wá kápá mi tó bá di kú ńkọ́ anabi ni tó bá kápá rẹ tó bá di kú tó o bá kú ọmọ àlìjẹ́nà ni ọ́ tí wọ́n bá sì kápá rẹ tó o bá kú ọ̀pọ̀ ọmọ ajá lásán tí ò ní túmọ̀ kankan pé tí wọ́n bá eró nǹpa ń bi prósẹ́sì yìí gbowó lọ́wọ́ rẹ̀ nígbà dúkìá rẹ̀ tó ní ìnífilẹ̀ tó bá kú ọ̀pọ̀ ọmọ ajá lásán tí ò sáròyé kankan bẹ́ẹ̀ bó bá sì pa ọmọ àlìjẹ́nà ni ọ́ àṣẹ iṣẹ́ tí a ṣe tí ó jẹ́ pé tá a bá ti bẹ̀ kú ọmọ àlìjẹ́nà níwájú mọ́ iṣẹ́ náà láyè àbí ò láyè ẹ̀yin bàbá wa tẹ́ ń sọ àwọn ènìyàn àti fìjìláńtẹ́ àti àwa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣeṣe ẹ̀yin iṣẹ́ ńláńlá ni ẹ̀sìn òfojú kékeré wò yín àṣe iṣẹ́ tó tóbi ni iṣẹ́ tẹ́yìn ó kú sẹ́nu ẹ̀ tí ó mú àlìjẹ́nà lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ ọlọ́run níbi ìdílá ta'ala wa anabi sọ fún wa pé man kutila duna malihi fahuwa shahidu wa ma kutila nafsihi fahuwa shahidu ẹni tí wọ́n bá pa níbi tí ń ti ń gbìyànjú pé òun ó dáàbò bo dúkìá mi kò ní í jó sófò tẹnìkan bá wá pa síbẹ̀ alábì ní ọmọ àdìsẹ́ náà ni bó ṣe jẹ́ pé ẹni tí ń bá ń dáàbò bo ẹ̀mí ara rẹ̀ tán bá pa síbi tí ń dáàbò bo ẹ̀mí ara rẹ̀ ọmọ àdìsẹ́ náà ni ṣètò bá rí báyìí ẹ̀sìn wa yà sí ẹ̀mí ó sì yà sí dúkìá ẹ̀ ó fẹ́ràn owó kò fẹ́ kó wọ́n ṣòfò kò fẹ́ kí mọ́tò wọn jóná kò fẹ́ kí lè wọn bàjẹ́ inú ntẹ́sìn wa ni ká má ṣe owó lófo wa nínú ntẹ́sìn wa ni ká má fi dúkìá ṣòfò wa kódò tó fi yé wa ó tún fún ẹni tí ń bá ń ṣe dúkìá níṣekúṣe ànábìṣe yà pé àpà ni ẹni tí ń bá sì ń jẹ́ àpà ọlọ́run ọba ló òun fẹ́ràn rẹ̀ àtẹ́pẹ́sẹ́ wa yìí náà iṣẹ́ náà tóbi àtúntò gbọ́ bákan náà pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti tí baba wa bukhari gbà wá tí baba wa nasa'i gba ìyókù rẹ̀ wá pé anabi ilé ńjọ́ kan ó sùn nínú ilé sallallahu alayhi wa sallam tó bá ti wá sùn yóò kàtà jílẹ̀ kan náà lógìkì mọ̀mọ́ wa ń ṣe àni mo ní sí òsì ń dàbí pé nìkan fẹ́ ká mọ́ ni mo ti ń wò yìí bí gbàgbé fẹ́ wá pa mí lẹ́rú wa ń bà mí ní ṣe ń ta gìrì tí ń jí báwọn wọn lànà bí jí bẹ́ẹ̀ fún gbà bíi mélòó kò pẹ́ sígbà yẹn mọ̀mọ́ wa ń ṣe àni labá gbọ́tẹ́ fi ìdá ha ògiri bọ̀ wá ní òkùnkùn kẹrẹrẹ ní fi ìdá ha ògiri bọ̀ ànábì ní ta ni yíyún ó ní ana saadu ibnu abi waqas jitu li ahrusaka litanama ya rasulallah èmi ní saadu ibnu abi waqas láti lé ní ti ń bọ̀ mo wá gáàdì rẹ mo wá sọ mo wá dáàbò bò ọ kí nǹkan ó mọ̀ bá sí ọkọ ọrùn sùn pẹ̀lú àlàáfíà jama sallallahu alayhi wa sallam radiyallahu anka ya saadu ibnu abi waqas ẹ jẹ́ ká wòra wa kémi rẹ̀ ó jọ wo ìfẹ́ tá a Nabi sallallahu alayhi wa sallam káwo bá ti ń polówó òfẹ́hùn káwo bá ti ń pariwo rẹ̀ tó káwo sẹ́tà ń ṣe káfi jọ ọ́ ẹnìkan ló ń wà lé tiẹ̀ ló jí wàhùn láti ilé rẹ̀ pé ìfẹ́ kí n kó sànẹ́bí mo jí wá kà mọ́lé ǹjẹ́ wa náà ń gbà sànẹ́bí ò sí láyé mọ́ ǹjẹ́ wa náà ń gbìyànjú pé ìfẹ́ kí n kó ṣe súnà nẹ́bí bí sallallahu alayhi wa sallam ǹjẹ́ à ń gbìyànjú pé ìdáàbòbò súnà bí agbára mi bá mọ́ gẹ́gẹ́ bí bàbá ọṣẹ́ àmọ́ olórí lápá àlàáfíà mi bí wọ́n ti ń ṣe tẹ́ ń kọ́ wa ní súnà ànábì lẹ́yìn ìjọ tí bàbá wa sáàdù wa wálé wa bá ànábì léhùn gbàtí lè mọ́tò sàábé gbọ́ à ọsọ ànábì àmì náà lọ ló bá di pé wọ́n bá ń tàná wà bàdá ara wọn èmi ló kàn lónìí ìwọ ló kàn lọ́la kódà àwọn àgbàlagbà náà gbẹ̀yìn tó rán ọmọ yìí ànábì sallallahu alayhi wa sallam bàbá wa al-abbas ibn abdul muttalib baba bàbá ànábì ló bá wà lálẹ́ tó náà jọ ń fà pé èmi náà sùn lónìí baba ma lọ lé ní à èmi ò fàlìjẹ́ nfe ni ẹ̀yin ń fẹ́ ládé èmi náà ń fẹ́ àṣé ìjàgbàlagbà ò ní kápẹ́ sèṣì kápá àfẹ́ baba bàbá olóríire kan bàbá àgbàlagbà kan dáadáa ni wọ́n jòkó tiwa hàn bàbá fúlàní dáa fún wọn. àwọn fọmọ wa àgbàlagbà tó mọ bí oríire wà fi ń lọ ọbẹ̀ ọlọ́mọsàwájú sanwó lẹ́sàn dáadáa àṣé wọ́n rẹ́ni kọ́sẹ̀ níbi tí bàbá Abbas sọ pé lè sọ ànábì bàbá grand card náà láwọn sọ sallallahu anabi wa ọlọ́run ọba ti ní òṣèwú mọ́ nígbà tí ọlọ́run bá ń sọ fún anábì pé yẹ ayyuha rasul balligh ma unzila ilayka min rabbik fa in lam taf'al fama ballaghta risalata wallahu ya'simuka minan nas inna allaha la yahdi al-qawma al-kafirin. Ah, bàbá al-abbas máa lọ lé ẹ má sọ mi mẹ́ ẹ fi mí lẹ̀ báyìí abisadu bin abi wakọs gbogbo eyi yòókù kálukú mọ̀ lè sùn lè rẹ̀ ọlọ́run ti ní òṣèwú ọlọ́run ní anábì iṣẹ́ tá a ọ tá a rán ọ jẹ́ dáadáa bá a ṣe ọ tọ́ ọ bá fi lè jẹ́ kọ́ ọjọ́ pé ọ jíṣẹ́ o tí kinní kan bá kù ń bi iṣẹ́ láì jẹ́ ọ yẹn kankan ní jẹun tó bá wá ṣe pé bẹ́ẹ̀rù bóyá wọn ó wá bóyá wọn ó sọ pé bóyá bá ọ tí jíṣẹ́ pé àfi kí ṣe ó pé ṣùgbọ́n àtọ́ ń bẹ̀rù bàbá wa chairman wọn ni jíṣẹ́ ànábì lọ alayhi wa gbogbo ẹ tẹ́ ń fi ọlọ́run bá jíṣẹ́ yẹn àfa wa wọn ni ẹ máa jíṣẹ́ lọ pé tẹ́ ẹ bá fi jẹ́ àbọ̀ ẹ jẹ́ kankan ni o ṣùgbọ́n tẹ́ ń bá ń bẹ̀rù wọn wallahu ya'simuka minan nas eléyìí fi hàn wá pé àṣé iṣẹ́ ká sọ dúkìá lọ́gbà tó bá ṣe pé ẹ̀tọ́ ni kéèyàn sọ dúkìá fún rẹ̀ ẹ̀tọ́ ni ká gbá yẹn pé bá ń sọ dúkìá mi nǹkan báyìí la mọ̀ fún ọ orí àdéhùn báyìí la gbélé àjẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ dúkìá wa bí ó ṣe jẹ́ pé àwọn tí wọ́n ń sọ wa kẹ́ranko ògbẹ́mọ̀ká wa mọ́lé bí wọ́n ṣe láàyè inú ẹ̀sìn tọ́lọ́wọ́n bá sì pọ́n wọlé bẹ́ẹ̀ ló pọ́n yín tẹ́ ń ṣọ́ dúkìá wa náà ní ilé tẹ́ ń gáàdì àdúgbò tẹ́ ń ran àwọn agbófinró wa ọlọ́wọ́n mọ́sàbà sọ gbogbo yín lápapọ̀. lẹ́yìn báyìí àti rí pé ń bẹ nínú òfin ǹjẹ́ wàá ní pìṣẹ̀lẹ̀ tàwọn tí wọ́n ń ṣọ́ dúkìá ìpìṣẹ̀lẹ̀ wọn la mú wa nínú àdìsí méjèèjì ta kàtán nísìnyìí pé ìpìṣẹ̀lẹ̀ wọn rèé àwọn ọdẹ apẹran ṣé iṣẹ́ tiwa náà ní pìṣẹ̀lẹ̀ nínú ẹ̀sìn àbí òní ǹjẹ́ ni, ní pìlẹ̀ nù tàbí òní ǹjẹ́ àríbidá lè sì má látẹ̀yìn pé àṣẹṣẹ yìí àsótóbi àwọn onítàn fi yé wa nínú ìtàn wípé iṣẹ́ tí ọmọ ènìyàn kọ́kọ́ sí bẹ̀rẹ̀ sí í ṣe láyé ń gbò dáyé tí fi ń wá bí ó jẹ ìgbẹ́ jíjẹ ni nígbà tí wa sọ̀kalẹ̀ látàlí jẹ́ náà bàbá wa Adam nígbà tó sọ̀kalẹ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ iṣẹ́ àkọ́kọ́ tí tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ jíjẹ múmu ìgbẹ́ jíjẹ ni òun ló rìn lọ ló rìn lọ ó ní tó fà wá gẹ́gẹ́ wọn ṣe kọ́ sínú ta àmọ́ làkọ́kọ́ ń tá pé a fẹ́ wá ń tá jẹ nígbà bẹ́ẹ̀rẹ̀ òun náà ń yọgi wọ́n ń yòkúta wọn fi ń léra wọn kiri ìwọ ni nǹkan tá a fi ń dẹ̀gbẹ́ ní fi ń pọ̀ ní fi ń pọ̀ lé débi tó dé tá a bá lónìí. ìpìsẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì nabiyullah ibrahim aleyhi salatu wa salam bàbá gbogbo mùsùlùmí lápapọ̀ anabiwa ibrahim aleyhi salatu wa salam níjọ́ kìnìún àná nígbà tí bàbá wa Bukhari gbà wá níbi tí ti ń sọ̀rọ̀ anabi ibrahim tó sọ pé báàbòn wàtàkàdàláhu ibrahim khalila kí ọlọ́run bá yan ibrahim ó yan ní ayòfẹ́ níbi ìtàn wọn wá mú àdìsí wá wípé bàbá wa ibrahim ọlọ́run bá pa aláṣẹ pé kó mú ìyàwó rẹ̀ kékeré hajar àti ọmọ tọ́lọ̀ ń wọn ismail kó gbé ọ lọ síbi ilẹ̀ tí mọ́ká wà lónìí nítorí tí ọlọ́run fẹ́ kó wà ń bẹ́ẹ̀

wá wo ọmọ rẹ̀ Ismail jọjọ ńgbà tí ìyá kú tán ó wá adijọ́ kan náà wá tí máa wá ó wá ó bá yàwó ńlé yàwó tiẹ̀ dà mọ̀ ó bá kí i ó kíra wọn òun náà pọ́nlé sí ò sí òní kò sí bóò lẹ ti wà sí dáadáa la wà baálé rẹ̀ ńkọ́ olójáde ó wá ń jẹ lọ kí ló wá lọ kára jẹ yẹ sí dùlánà ó lè bá dẹ ẹran ẹgbẹ́ jẹ wá kó lè anabi ismail aleyhi salatu wa salam bàbá gbogbo larubawa tá anabi jáde lára àwọn sallallahu alayhi wa salam ó fi hàn pé iṣẹ́ rẹ̀ ti ń ṣe iṣẹ́ kí ni jẹ̀mọ́ iṣẹ́ ọdẹ àṣẹ iṣẹ́ ọdẹ iṣẹ́ iṣẹ́ téèyàn rò pé bí n bá ń ṣe bó ti wù mí mo lè ṣe ra mi àṣeyàn ńlá ni ọ́ ó lè dẹ̀dẹ̀ wa ó ní ẹ̀ bó wa ni sí ò lè ẹ̀ẹ̀mejì ló wá tó bá yàwó kó tó wá wá tẹ̀lé kẹta ìwọ alákọ̀ọ́kọ́ obìyàwó lè rò sọ pé táwọn ń jẹnu bó wa ni ó ní à ah, kò rọrùn o kò rọgbọ o ó lé o ayé ọ̀hún ò rọrùn wàhálà pọ̀ o gẹ́gẹ́ bá a sì mọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ nú àwọn obìnrin míì fẹ́ràn àròyé ẹ̀yin ìyá wa lóbìn ẹ̀yin àbúrò wa lóbìn ẹ̀já akọ pé àyè máa rojọ́ sọ́lọ́run lọ́rùn ju bó ti yẹ lọ ká máa fẹnu dẹ̀ ká pé àdúpẹ́ fọlọ́run bí ṣe mọ tí wọ́n rò ò Ibrahim ó ní kò rọrùn kò rọgbó tó pọ̀ lọ bàbá ní eléyìí tó dáa ọ ṣeun bọ́kọ̀ rẹ bá dé ọ ní mo ní ọkì ọ̀sán ni mo ní kó pààrọ̀ fẹ́rẹ́mù eléyìí ká wà mí fẹ́rẹ́mù yìí ò dáa tó ò lọ bẹ́ẹ̀ ó pààrọ̀ kó kalẹ̀ ó padà wá tẹ́lẹ̀ kejì ó báyàwó mi tí ó jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì ìgbà tó ń dé òyìn lọ́hùn ó mọ lọ́hùn ó ní àdúpẹ́ fọlọ́hùn ó dẹ̀gbẹ́ lọ ó ní nọ́ọ̀sì làá máa jẹ sísìn tó ó ní kó ńlá máa jẹ ń sì ń tó wa jẹ ń sì ń bí abùkátà sí wa lálàáfíà anabi ibrahim aleyhi salatu wa salam ẹlẹ́nu àdúrà ó sàdúrà fún wa pé Allahumma barik lahum fi lahamihim wa miyahihim ọlọ́run ẹran tẹ́ ń jẹ máa fa àlùbáríkà sí i omi tẹ́ ń mu máa fa àlùbáríkà sí i anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹran yìí wà máa yuwafiq ahadan fi ghairi makkah káwá pé kéèyàn ó jẹ ẹran lásán lájẹyó. La kó mu omi nìkan la kó sì mu omi sí i kó sì yó kó sì má ní lára nínú àlàáfíà onímọ̀ká nìkan lèyẹ ti dẹ́rú ẹ̀ wò bẹ́ẹ̀ yẹn ṣe ń bomi yóò yíwọ́ yóò yàgbẹ́ kó ṣẹlẹ̀ àmọ́ kí la fẹ́ ló ń bẹ̀ ni pé ẹran pàtàkì nínú ìṣẹ̀mí àwọn ọmọ ènìyàn tọ̀ ànábì Ismail àti ìyàwó rẹ̀ ẹran yìí ni wọ́n ń jẹ ẹran ìgbẹ́sì ni wọ́n ń jẹ ńjọ́ náà àti pé ẹran ìgbẹ́ ńkọ́jẹ̀ mọ́ ó pàtàkì kálukú náà ló sì mọ̀ ẹlẹ́nu kó dún ìyàtọ̀ jẹran lílọ ẹni tí ń bá wá ṣe tí nǹkan báyìí fi ń dọ́dọ̀ wa àṣìṣe ńlá ni wọ́n ń ṣe kí wọ́n mọyì ara wọn káwa ní ó sì mọyì wọn káka wọn kún eléyìí ni ìpìsẹ̀lẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ bákan náà nǹkan tá fi ń pẹran ó tún ní ìpìsẹ̀lẹ̀ náà tá àná sọ pé wọ́n bá tafa lẹ́ẹ̀kan tó pé ńgbà tí bàbá wa Ibrahim padà wọ̀ délé lẹ́ẹ̀kẹta ó bá Ibrahim jalisun tahta dawhatin qariban min zemzem yabri nablahu ó bá Ismail bí ó jókòó sílẹ̀ lábẹ́ igi kẹ̀kẹ́ eléwé ńlá kan lẹ́gbẹ̀ẹ́ zemzem ó bá ti ń gbé ọfà rẹ lọ́wọ́ ọfà tí mo fi dẹ̀gbẹ́ ń gbé ń ṣètò lọ bàbá bá dé ó ọmọ ìmọ̀ pẹ̀lẹ́ bó wá ni èyí mo wá ní jẹ́ òní ìwò bọ́ ọ̀dẹ̀ kejì àkọ́kọ́ ẹ̀ ìbọ̀ ṣùgbọ́n wá bá wọn rán mi iṣẹ́ ní wọn ní ṣiṣẹ́ lè kọ́ lè kàn síbẹ̀ wọn. ìní kàábà aleyhi salatu wa salam àṣẹ iṣẹ́ yìí kọ́ ìpìsẹ̀lẹ̀ rẹ̀ ó tóbi dáadáa gẹ́gẹ́ bá a sọ fún wa kí ọlọ́mọsá bá dúró ti àwọn tá à ń ṣe nà láti bí ìlọ tí arípẹ́lẹ̀ ká sọ fún wa pé ẹran tá a lè pa ó sì nígbà tá a lè pa ó sì nílùú bá a ti lè pa ìkan nínú bá a ti lè pa ni ká fi bísímìláì sí lábẹ́ bísímìláì jẹ̀mọ́ ká tó lọ kásáré papọ̀ bá ń pé ó dẹ ẹran tá à ń bá wa ń jẹ lóde òní tí wọ́n kó wá láti ìlú kan tá a mọ bó ti rìn ṣe mọ̀ pé ńgbò ìpá tá a ti fẹ́ sọ pé àá ṣàlàyé èyí tí wọ́n pa nígbẹ́ fún wa èyí tá à ń bá wa ń bẹ ń lé wọ́n gbé wa fún wa wọ́n ní tọ́kí làwọn gbé wa wọ́n gbé wa wọ́n ní màálù làwọn gbé wa wọ́n gbé wa wọ́n ní adìẹ làwọn gbé wa ẹran tòlótòló náà pè ń tọ́kí náà bá wa gbé dé tá a mọ bí ó ti wá bó onídàájọ́ rẹ̀ gẹ́gẹ́ bá àsìkò àlàbá níbi ẹran tìgbẹ́ náà àwọn àfáà ṣàlàyé tó pọ̀ wọ́n wá díẹ̀ lọ wọ́n pín sí ọ̀nà mẹ́ta péré tí ó jẹ́ fọ́múlà tí ó lè ṣe àǹfààní fáwọn tá a fẹ́ gbọ́ wọ́n pín sọ́nà mẹ́ta tá a bá gbé ẹran wá tá a bá rí ìwádìí ṣe àbí wọ́n kọ́ sára rẹ̀ tí wọ́n sọ̀lú tí wọ́n ti gbé wá tá a bá ti lè bá pé kì í ṣe ìlú Islam wọ́n ti gbé wá ká mọ̀ jẹ́ kò wúlò láròyé kankan tí ì bá ṣe ìlú Islam tí ì ṣe ìlú alukitab ibi wọn ti gbé wá o àwọn tó ń sin màálù àbáwọn tán bọ iná àwọn ni wọn bá ní ẹran yẹn ó jẹ tọkí ni ó jẹ adìẹ ó jẹ kámọdé bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó bá ṣe pé wọ́n bá wá ní ìlú mùsùlùmí kò sáròyé ń bẹ̀ kájẹ ẹlẹ́ẹ̀kan náà ẹlẹ́ẹ̀kẹta tó bá wá nílùú kiriyó tàbí ìlú mùsùlùmí tá à ń rò pé ǹjẹ́ ẹ̀sìn òfin àádùràn yìí ǹjọ́ yé wọn àbí òye wọn tó bá ṣe pé ìlú mùsùlùmí tí à ń rò pé ó yé wọn àbí òye wọn lọ́ba ti mú wá wọn ni ká sí káwọ́ tó wáá pé lu àwọn mọ̀síhíbá ni àwọn alùkìtàb tá à ń pè ní christian kí asibítù náà ká tó jẹ́ ọlọ́wọlé wallahu alam ní dédé ààyè tiwa tí èsè tí òjọ sẹ ẹnu sẹ àwọn kílàsì àwọn ọ̀gá wa máa ṣe lẹ́yìn bẹ́ẹ̀ bí a ti wá sọ fúnra wa pé ìgbẹ́ dídẹ yìí ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà islam ìmọ̀ máa máa ní láì fi ń jọ mi tí í dòfin pé ọ gbọ́dọ̀ dé díẹ̀ láwọn ìṣesí bíi mélòó kan ń òfin ọ gbọ́dọ̀ dẹ́ láàyè pé láàyè báyìí ààyè báyìí ààyè báyìí àyẹ̀dẹ̀gbẹ̀ ń bẹ̀ ìsì di òfin ò gbọ́dọ̀ jẹ́ ní ìgbà báyìí nígbà báyìí nígbà báyìí ò gbọ́dọ̀ dé tiẹ̀ nínú àwọn àyè díẹ̀ tí ó rí báyìí tí a ti gbọ́dọ̀ dẹ́ ó ti yàrá sípé halal ni ó sì lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n ibi èèyàn bá bára rẹ̀ lè dájọ́ kámọ́dé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá sọ pé ká jẹun halal ni ká wọṣọ halal ni ṣùgbọ́n tí èèyàn bá lọ lè wọṣọ tó lọ lè kọjá ayé ó yẹ kó wọ̀ àbówọ̀ ó kọjá bí ó yẹ kó dé lára sẹ́ kó ti dẹ́ ìfì so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbẹ́ dídẹ ṣe rí lálàkọ́kọ́ bí èèyàn bá dà níyàn pé òun lọ ọ̀gbẹ́ náà wá ní kí ló dé nǹkan fẹ́ sí é lọ èèyàn má jòkó lásán nǹkan nǹkan sí é lọ dé káwá yìí ẹran tó bá pa ńkọ́ mi nǹkan máa kọ́ra mi bá ti ń tàbọn mi máa ń ta látàrin ni àwọn àparò kan máa kú seré lọ ní ti àwọn ìyá ó kú seré lọ ní mi gbé wọn mi ti àti sẹ́rẹ́ ńlẹ̀ wa tí màá lè kẹrin gbé ìgbẹ́ wọlé má débẹ̀ o má gbìyànjú pé mo fi sí é lọ o bọ́ọ̀ bá ti ní pẹran tó fi ṣàǹfààní fi ẹran lẹ̀ jẹ́ẹ́jẹ́ jòkó léwà nǹkan míì ṣe àti pé àwọn ọmọ ènìyàn ọlọ́run bá sọ fún wa pé a'udhu billahi minash shaitani rajim afa hasibtum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un. ṣé ẹ rò ọlọ́run bá dá yín ṣeré ni pé yín sí é lọ nǹkan gbà fàájì kiri pé ayé tẹ ẹ wá ẹ kàn bá fàájì wá ẹ sì ló ń tẹ́ lò ẹ sì padà mọ́ làlùkìyàmọ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan kan àbẹ́ ẹ rò pé ẹ̀ tiẹ̀ ní padà wá sálùkìyàmọ̀ fata'ala Allahu malikul haq ọlọ́run bá ga kọjá gbogbo lóyún ó ga kọjá àwàdà torí náà nǹkan tó o bá fẹ́ lọ má mú àníyàn yín sí i lọ mọ́ sì má níyàn yín pa wọ́n dànù lásán mọ́ má níyàn yín lè kọ́ ìtọ́wọ́ dáa níyàn ìbáàdà sí i gẹ́gẹ́ bá ṣe ba níwájú díẹ̀ nísìn ìgbé mo fẹ́ fi sin lọ́hùn ẹran tí mo bá pa ìmọ̀ yín jẹ́ fúnra mi ìmọ̀ yín ta ìfowó rẹ̀ bóyá bùkátà àbí ìsìgbèfẹ́ni tí ó jẹ́ torí ẹyẹ tíntìn ètò kéré jù náà ẹ̀yẹ tá a máa wò bí èèyàn bá lè pa láì nídìí àdàbí fi yé wa níbi àdìsí ọba Ibn Abbas gbà wá pé tó bá dijọ́ àlìkíyàmá ẹyẹ yóò kanlẹ̀ lọ́wájú Ọlọ́run ni àdìsí náà ni látọ̀ ọba Ibn Hibban àdàbí ni man qatala usfuran fama fawqahu abathan ajja ila Allah yawm al-qiyamah yaqulu ya Rabb inna fulan qatalani abathan wa lam yaqtulni manfa'a ẹyẹ yóò sọ pé Ọlọ́run lágbájá ó pa mí sí kò pa mí kó fi mí sáǹfààní tó torí rẹ̀ dá wa fún un pé ọní kó àwọn ẹyẹ ká wúlò fáwọn ọmọ ènìyàn kó jẹ wá àṣìtakò ṣùgbọ́n lẹ́yìn kàn fi mí kọ́ tọ́wọ́ lásán ó ta àbọ̀n sí mi ó ta rọ́bà sí mi mi máa ń lọ rẹ̀ ó kàn fi síé lásán torí náà ọlọ́run bá ń gbẹ̀tọ́ mi lọ́wọ́ rẹ̀ bá ìyẹn ju èkó tó lọ ẹ wá dákun kí láǹfààní wa gẹ́gẹ́ bí mùsùlùmí tó kírun tó gbàgbọ́ tó lọ hajj tó dijọ́ àlìkèyàmọ̀ tí wọ àtẹ̀yẹ tó ń jọ ń já tẹ̀yẹ lówó tó gbẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ ọmọ èèyàn gba tiẹ̀ tẹ ẹyẹ náà tó gba tiẹ̀ sẹ́ kó lu ẹ̀ dáná torí náà kọ́ ká fèsì bó bá ti pé mo béèrè lọ ó ti kú òní tíṣẹ́ rẹ̀ àfaramọ́